pàǹsọ̀ pẹ́. Alihamudulila ìyá wa ń sọ pé lórí láǹfà ìkábà ìyá máa ń tọ́lọ́ ìpọ́n wálé. Ó fi bàǹdírì sàtíkìrì ọlọ́run gbé wa ga. Ó tún fìlù Àwọn tó ń fẹ́ bí ìgbà oṣù. àwọn náà lè sọ. alẹ́ àmúdó lè ra ìyàwó àǹsọ̀ pẹ́ lórí làbá ìkàbà àwọn àǹsọ̀lọ́ fi wọ́n wálé. omi bàndírì sábìkìrì ọlọ́run bẹ́ẹ̀ wá ga ó tún bìlù tàbí kiri ọlọ́run kọ́ wá lé àwọn tó fẹ́ ti ta oṣù àwọn náà lè sọ. a ní àmọ̀dún nílà ìyá wa ń sọ pé lórí láǹfààní kábàdì àmọ̀ ìtọ́lọ́ fi ìfọwọ́ lé ó ti bàǹdírì ṣébìkiri ọlọ́run gbé wa ga ó tún dìlù sábìkiri ọlọ́run pọ́n wà lé àwọn tó ń bẹ́ bí ìdá oṣù àwọn náà lè sọ. àlẹ́ àwọn tó lè la ìyá wa sọ pé lórí làbá ìjàmbá àwọn tọ́lọ́ fi hàn wá lé. ó ti bàǹdírì sábìkiri ọlọ́run gbé wa ga ó tún dìlù sábìkiri ọlọ́run pọ́n wà lé àwọn àwọn lọ́ńdẹ́bì káàtó àwọn náà lè sọ. ilé abẹ́ ìṣẹ̀dá nìkan ó ti dá mi lójú mo sì fẹ́ kí gbogbo wa gbàgbọ́ pé báyẹn ló ti rí. wọ́n bá jẹ́ ẹ̀dá nìkan ni kò ní í sí káàkiri àwọn kan. àfún àwọn kan fẹ́ ti là àwọn àgbà wọn bá ní rìn á máa dùn yóò sì máa dojúra wọn lọ. Àwọn tó fẹ́ ti ìjà oṣù, àwọn náà lè sọ. Àlẹ́ àmúlò lè ra ìyá wa sọ pé lórí làbá ìkà máa wà ní. Ìlú ọlọ́run pọ̀ wá lé àwọn tó ń fẹ́ ti ìjà àwọn náà lè sọ tóò ilé ayé yìí ṣe tẹnìkan ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé àwọn kan ló ní ilé ayé lánàá wọ́n lò ó wọ́n kúrò ńbẹ̀ àwọn kan sì ń lò lénìí àwọn tó kúrò ńbẹ̀ lánàá wọ́n lò abá ìròyìn wọn níbẹ̀ ẹni ó ṣe dáadáa abá ńbẹ̀ tí ò ṣe dáadáa abá abá ìròyìn wọn níbẹ̀ àwọn kan lò wọ́n fi lẹ́gẹ́sì dáadáa sílẹ̀ hmm, àwọn kan sì ti lò ó kọjá tó jẹ́ pé wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n kù láyé orúkọ wọn parẹ́ ìdílé wọn parẹ́ agboolé wọn parẹ́ tó olórin wa nì àwọn ni wọ́n já àwọn ni wọ́n tún gbọ́ wa lọ síbi tí à ń lọ yìí ilé ayé ìṣètẹ nìkan ọba mẹ́wàá ìgbà mẹ́wàá òun ní ilé ayé sẹ́ríkì gómà zamani gómà tó ẹ̀yin yẹn wá kí wa gẹ́gẹ́ bá ṣe máa ṣe ká má bàa gbàgbé ìṣe wa a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run محمد صلى الله عليه وسلم Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfọ àwọn òbí wa àwọn ọgá wa Ọlọ́run dákun bá dúró tí wọn bá ṣàánú wọn àwọn tó ti kú láyé dákun Ọlọ́run bá kí wọn bá gbè wọn àwọn tí wọn wà láyé dákun náà Ọlọ́run ò jẹ́ kí agboolé wọn pa ọrẹ fún mímọ láéláé bá dúró tì wọn bá ṣàánú wọn wọn padà lẹ́yìn wọn Ọlọ́run àwọn àwọn ọ̀gá wa àwọn tí gbogbo wa gba ọ̀dọ̀ wọn kọjá tí a fi jẹ́ èèyàn táyé fi ń pè wá ní èèyàn rere ọlọ́run bá kí wọn ọlọ́run bá dúpẹ́ fún wọn bá ṣàánú wọn kò sí ní tá a lè fi san wọn lẹ́san torí pé àwọn ni wọ́n sọ wá déèyàn sọ wá dé ọmọlúwàbí ọlọ́run dákun bá san ẹ̀san rẹ̀ fún wọn. a gbogbo ẹ̀yin jàmáà wa a kí ẹ̀yin olóyè lóyè a kí ẹ̀yin lọ́ba lọ́ba a kí ẹ̀yin gbogbo àwọn bàbá wa yín bàbá wa imam imam imam ní èmi ọjọ́ Jímọ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo láti kí ó túbà láyé ẹ fi gbogbo ọlọ́run ọlọ́run ààyè ẹnìkọ̀ọ̀kan yín àtàyè yín àti ààyè yín ọlọ́run mọ́jọ gbàdúrà mọ́ yín lọ́wọ́ gbogbo ẹ̀yìn kábíyèsí mi lọ́ba lọ́wọ́ yín la kí o Danzaki akínyìn o gbogbo ọ̀nà téèyàn gbà fi kíyàn ẹ̀ eh, gbogbo yín la kí a kú ọjọ́ mẹ́ta a kú wípé a kú tọ́lọ́run tí gbogbo wa ń bá káàkiri tọ́lọ́run náà là ń tẹ́tí sí o èèyàn wa tún dé bá ṣe é dé tó alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba ìwọ náà la dá ọpẹ́ fún ọba tó jẹ́ pé ẹ̀rí anisiriki góòmà ọba mẹ́wàá sizamani góòmà ìgbà mẹ́wàá òun ló ní ilé ayé ọlọ́run táwa ń dúpẹ́ fún tá à ń yìn táwa fẹ̀yìntì ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba náà ọba tí ò nígbà tí ò lásìkò tí ò lọ́jọ́ tí ò lóṣù tí ò lọ́dún tí ò ní ìgbà kankan tó jẹ́ pé gbogbo ọjọ́ gbogbo ọ̀sẹ̀ gbogbo oṣù gbogbo ọdún gbogbo àsìkò gbogbo ìgbà gbogbo ọ̀sán gbogbo òru gbogbo tí ń jẹ́ ìgbà pátápátá ọlọ́run bá náà ń bẹ láàyè rẹ̀ ọba tí ò ní gbàgbà ọlọ́run bá yìí ó ti lògbà kan nípò àní lògbà kan má kò sínú ìtọ́lọ́ ọlọ́run lògbà náà láàkí àkí ọ̀pọ̀pọ̀ àyèyàn lògbò ọba tó pa wá mọ́ láti ọjọ́ yìí àwọn yóò mọ̀ wò pé ètò àlẹ́ hekima kí ló dé tá àgbúrò yín mọ́ kí ló ṣẹlẹ̀ á kó lè bá a dá náà ni kó lè bá a dá náà ni kó lè bá a dá ni àmọ́ ìpẹ́yẹ olólùfẹ́ wa ẹ ti ẹ ti dààmú ẹ ti wà worried kí ló dé tá àrí àfà àrí àlẹ́ hekima program ẹ mọ̀ wípé gbogbo wa náà èèyàn ẹlẹ́ran ara ni wá kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àtọ̀rọ̀ àforíjì lọ́wọ́ gbogbo yín. Al-Hikmat program lórí lórí eh, iléeṣẹ́ rédíò ó ti wá dé náà nìyẹn o ó ti padà bí ṣe máa ń padà ayé máa gbọ́ níjọ́ mẹ́jọ mẹ́jọ bá a ṣe ń gbọ́ tẹ́lẹ̀ gbogbo tí tẹ̀ fi ń gbọ́ wa ojú tẹ̀ fi ń wò wá ọlọ́run níjẹ́ tí àtọ́jú náà etí yín ọlọ́run níjẹ́ kó di àní fi gbọ́ ìbànújẹ́ láyé ìrẹ̀lẹ̀ àmọ̀ fi gbọ́ ojú wa náà ọlọ́run wọ́n ní èrè lójú owó rí èrè láwọn fojú wa rí gbogbo yín la kí ẹ káàbọ̀ padà sórí ètò àlẹ́kìmọ̀ ẹ̀yìn èèyàn wa adébàṣe dé adé adé adé adé aláwọ àtìgbà a wà lórí a wà ní ìbílẹ̀ rédíò and tv ìbílẹ̀ rédíò online ìbílẹ̀ rédíò all over the world ìgbà náà la wà yìí lórí ètò ètò àlẹ́kìmọ̀ ẹ̀yìn èèyàn ẹ fẹ́ máa gbọ́ wa ni ẹ fẹ́ máa wò wá ẹ̀yin dẹ̀ ti ń gbọ́ wa tẹ́lẹ̀ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o Eyi tẹ́ ń wò wá ẹ o kò síbi tó wá tó wá sáàtì wá sí tó bá YouTube lórí Instagram lórí Facebook lórí Twitter lórí webụsaịtị wa gbogbo bí yóò tó lè kà sí wa ó bá wa ń ni o ìkéde àti ìpolówó ọjà yín ó ṣe pàtàkì nílé iṣẹ́ wa kò sí ní ibi tí wọn bá ń wo apá àlàáfíà tí wọn bá ń wo apá àlàáfíà báyìí ó ó mọ̀ rí gbogbo àwọn nǹkan tí iléeṣẹ́ wa ń ṣe lóríṣiríṣiríṣi advert ni jingles entertainment breaking news gossip and news gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ nílé iṣẹ́ wa nítorí pé àwa ni lánàá àwa ni lẹ́nìí ìdílọ́la ọlọ́run ọba ò abẹ́ ọ ni sí ìpèdè àti ìpolówó ọjà yín ó ṣe pàtàkì lórí ní ilé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò and tv both home and abroad ẹ̀yin tẹ̀lé kàn sí wa ni ẹ fẹ́ pè wá ni ẹ lè ẹ lè kọ ímeèlì sí wa ímeèlì àdírẹ́sì wa òun ni info at ìbílẹ̀rédíò dot com aa lórí wẹ́bsáìtì wa ni www dot ìbílẹ̀rédíò dot com lórí twitter instagram youtube títẹ̀ bá tẹ̀ bá wa ń lórí tune in radio ẹ̀ bá wa ń bẹ̀ la dúró sílẹ̀ tẹ́ màá gbọ́ káàkiri àgbáńlá yẹn ẹ̀yin tẹ́ fẹ́ kàn sí wa ẹ fẹ́ pè wá ni àbí ẹ fẹ́ pè olú àbí ẹ fẹ́ pè olùtú àgbà níléeṣẹ́ níléeṣẹ́ àbílẹ̀ rẹ̀ tẹlifíṣàn fún di gbogbo tẹfẹ tìmọ ìdá ìpè ẹgbẹ pé ìkẹ ìdúró iléeṣẹ́ kékeré òṣèdá iléeṣẹ́ rẹ̀ lẹ ní omi ó tóbi ní ìpolówó wá sí bá wa sọ fọ. five seven nine nine plus four, four seven four three zero seven one nine six eight one four six nínú ilé wa lọ́hùn owó àkọsọ ìlú wa a máa orí afẹ́fẹ́ á padà sí o.

àtìkì ìgbàláwò wà ní ìjọba ní ìjọba ní ìjọba. bẹ́ẹ̀ ni wọ́n ní ìjọba àbáyé wọ́n ní ìjọba àmìgún àṣà ò lè jẹ́ ìran ṣé wà lẹ́rìí láàyè ìgbàlọ́ ìṣòro kábíyèsí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àpá ìwà ìjẹ́. ṣe yí. tó ẹ̀yin àwọn akẹ́kọ̀ọ́ bá dé ìlú wọ́n fún ọjọ́ ìmọ̀ ìlú ẹ̀kọ́ láì tó máa ń ka ní láti ṣe láti ṣe ìlú náà wọ́n bá wọ́n sí àti ojú ìrìn náà sọ látọjọ́ yìí wọ́n bá ìgbẹ́ láti gbé wọ́n ní ìlú sí láti gbé. Allah do la ya ette pren York ou liki bọ́tẹ̀ yìí ìlú kò sí fún un ó ti sọ ọ́ pọ̀ nípa sílẹ̀ tí wọ́n máa ti àbá lórí àwọn tá a ń fa sílẹ̀ fa àbọ̀ kò sí bọ́tẹ̀ yẹn dá sí kò tí ì ṣe kéèyàn bẹ̀bẹ̀ fún ikú ikú dákun má pa nù kò ṣeé dọ́gbọ́n sí kò ṣeé ṣe bí ìta ló fẹ́ fi jọ ta ló wáyé tí ò kú láyé hmm, Allahu akbar ẹlẹ́ẹ̀kẹta láwọ́ hátàfì dúnìyà kò sí ìsinmi láyé ní ìjàmá ìsinmi dà láyé ẹ̀dá tó sọ pé wọ́n ní ọjọ́ ọjọ́ kú lọ́jọ́ ìsinmi ah, ìsinmi ò sí láyé ìsinmi ò sí láyé wàhálà làwa ṣe láyé Allahu akbar wàá ní sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam à ń lọ à ń bọ̀ àfẹ́ lówó a fẹ́ bímọ a fẹ́ jiyàn kò sí ìsinmi láyé wàhálà sọ́nbi kábàdà àwọn òṣèlú ilá èmi náà ṣàìtọ́ ni rọ̀jí bísímìlá ìrọ̀hàmá ni rọ̀yìn ó ní ó ní ìnàmá àmúwálùkùn àwòládùkùn fìtìnà ẹ̀rí gan ìnàmá àmúwálùkùn àwòládùkùn fìtìnà wọ́n lè sọ bẹ́ẹ̀ o. ó ní nàmọ́ àmúwá lòkú àwọn onye yín tẹ̀ ń wá káàkiri dúkìá yín tẹ́ ẹ kó jọ ọlá yín tẹ́ ẹ jọ ipò yín nílé ayé wọ́n àwòlá dòkun àti àwọn ọmọ bi ń bí ẹ fẹ́ fẹ́yàwó ọmọ gan ati ọlá yín àtòwò yín fìtínà wàhálà ló jẹ́ fun yín ta ló ẹ̀gbọ́n ìsinmi ò sí ìjọ tá a ti délé ayé báyìí láti láti láti bẹ̀rẹ̀ lórí wàhálà ẹ wo ọmọ téèyàn bí ẹ wàhálà téèyàn ó ṣe láyé kó tó bímọ ẹ wàhálà téèyàn ó ṣe kó tó ru oyún ẹ wàhálà tóbìnrin ó ṣe kó tó sọ oyún kalẹ̀ bàbá tó wá bí oyún náà kalẹ̀ tán àtúnṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà á máa tọ á breastfeed ẹ̀ nígbà bá ṣe bẹ́ẹ̀ tán á máa fún oúnjẹ á máa ṣe gbogbo ẹ̀ ọmọ kékeré yóò dọ̀mọ́ ọdún oṣù méjì oṣù mẹ́ta yóò dọ̀mọ́ oṣù mẹ́fà àwa la ń bẹ náà kọ́ lóun fún wa ó fún wa tán àṣé wàhálà nìkan tó lóun gbélé wa lọ́wọ́. ìnàmá àmúwálùkùn wà áwòládùkùn fìtìnà. owó yín dúkìá yín fìtìnà lẹ́jẹ̀ wàhálà ló jẹ́ fún yín láàárọ̀ àtàfẹ́ dúnìyà kò sí ìsinmi láyé. ni òun orí يسعى الفتى لعمره ليس يدركه ونفس واحدة والهم منتشر يسعى الفتى لعمره ليس يدركه ونفس واحدة والهم منتشر ونفس واحدة والهم منتشر yẹsẹ̀ alifata ẹ̀dá ò máa ṣe wàhálà yóò máa play effort yóò máa lọ yóò máa bọ̀ yóò máa ṣe wàhálà mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ wá ipò kan mo fẹ́ contest gọ́vnà mo fẹ́ di president látòrí chairman local government ó lọ fẹ́ di senator látòrí senator mo tún wá gọ́vnà látòrí gọ́vnà mo fẹ́ di minister láti orí mínísítà ìwé di president ìyẹ̀sẹ̀ ah, àlẹ́bàtà lè wò mọ́ orí lẹ́yìn sáyòdì eréko nǹkan tí nǹkan tí nǹkan tá à ní bá òun ń lè ta ló le tó bá a rí tábà tẹ̀ wá lè tá a bá a tá a di tá a fẹ́ dànà ta ló wá kù láyé tó wá rí mu lọ sọ́run tó rí mu lọ sọ́run rí wà nábùsùn wà ìjà tó ń wàlẹ̀ àmùmù tẹ̀síro wà nábùsùn wà ìjà tó ń wà náfúsún wá ìdàtún ẹ̀dá kan ẹ̀mí kan ní gbogbo wa ní ẹ̀mí tá ní ẹ̀mí wa ò ní duplicate kò ní reserve ẹ̀gbọ́n tó àwọn tó máa ń play bọ́ọ̀lù wọn láwọn kan wà ní field àwọn kan reserve bench tó bá rẹ nìkan wọn ni ò jáde wọn ni kí mi ò ṣe kí ni o kí mi ò tún ṣe kí ni kó tún kó tún ṣe kí ni kó tún kó tún replace ẹ̀ gbọ́dọ̀ àwọn ọmọ lọ́lá àkójọ mẹ́ta wọn ni two talk bó ṣe rí nìyẹn ẹ̀mí kan la ní ẹ̀mí ẹ̀yọ̀ kan ẹ bá wa dúró nǹkan tá a build lórí ẹ̀mí wa ẹ̀mí yẹn náà ló fẹ́ lówó ẹ̀mí yẹn ló fẹ́ ra mọ́tò ẹ̀mí yẹn náà ló fi òkú fẹ́ kọ́lé ẹ̀mí yẹn náà ló fi fẹ́ bímọ bọ́lá bá fún ọlọ́mọ náà tán wàhálà náà tún ni láti kékeré kó bá tó rìn kó tó rákùn kó tó bẹ̀rẹ̀ sí lọ sí primary school a máa fún lówó a máa fún lóúnjẹ a máa tọ́ a máa ṣe wàhálà bọ́n bá lọ ونفس واحدة والهم منتشر ìfẹ́ pẹ́ lórí yẹn púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn five impossibilities item bọ́dọ̀ àwọn ọmọlọ́lá mo rí yín ẹ káàbọ̀ ó tó jọ mẹ́ta ẹ ó tó jọ mẹ́ta fún ìdí kan àbí kejì ló fà á tẹ̀ fi rí wa lórí ètò láti ilé agbára ọlọ́run mo ń retí ọwọ́ yín ẹ bá mi kọ́ five impossibilities item àwọn nǹkan márùn-ún tí ò ṣeé dọ́gbọ́n sí mo ti sọ ẹlẹ́ẹ̀kẹta ni mò ń treat lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹlẹ́kẹta là ń bá lọ yìí ẹ̀yin èèyàn ẹ wò ó ẹ wò bó ṣe rí ògùnṣe ayé tá à ń bá bọ̀ ẹ̀dá ò sinmi àfọwádìí wa náà bó sún wá ìdàtún wàlẹ̀ àmùmù ẹ̀mí kan ní gbogbo wa ní àníjù ẹ̀mí kan lọ ẹ̀mí kan we have only one, one life ẹ̀mí kan la ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń kọ́ lórí ẹ̀mí ẹyọ kan ṣoṣo yìí a ti build nǹkan tó jẹ́ pé agbára wọn ò ní ká ti build ẹ̀ lé lórí ẹ̀dá ò ní tún kúrò níbì yóò ti máa wá míì Allahu akbar nítorí òsì ní bá òun lọ nílé aláwọ nígbà tá a fà kàn wọ́n yóò ní yá mọ́ ń tàmàtà bí dùnìyà wá sí iná ti ha wàlà tànámù àní làzà ti àìná o. شغلت نفسك فيما ليس تدركه تقول لله ماذا حين تلقاه يا

ti àná náà ọ̀la táwọn àní ìlà àná tó lè wọ́n ti ayé ẹlọ́run ó wà ló kó o sin ọlọ́run ìbí ọlọ́run lè ti ó ṣe é sí tọ́ka sí ìgbẹ́ká bá wà ní àwọn ọ̀ṣun ọlọ́run yàrá àyìnà ojú òṣù nítorí pé gbọ́dọ̀ wà ní. Gracias. ni mo ló wá lọ sáré kí n èwo ló fẹ́ fi jíṣẹ́ ọ̀rọ̀ láàárín ní ọ̀rọ̀ sí orí tó kù láàárọ̀ ọ̀há fi dùn ní sí ẹ̀yìn tí lè sọ wọn náà wà lásìkò yẹn wọn náà ṣe ló fún àwọn ọmọ méjì ọmọ ọmọ rẹ. Tábà tó ń parí skul. kábíyèsí ìrìn ìṣẹ́ rẹ̀ gan-an fún wa primary lára símílà láyé lára símínàdà nínú ìka máa ń tàn lẹ́ àkáwọn bàbá tó bàtà àwọn àbí àlàárà ṣe essa la Ama máa ń tọ́jú ìṣọ́ra lè yàgò ìṣọ́ra lè tó kọ̀ọ̀dé tọ́ba tó kọ̀ ọ̀rọ̀ ẹ̀ tipa òsè ní fún un. ṣe fọ́ sí ọ̀nà tíyẹn lè gbà láti láti bọ́ lọ́wọ́ ọkú ikú ò ṣeé bẹ́ẹ̀ ò ṣeé bẹ́ẹ̀ ikú jọ̀ọ́ dákun má pa mí má ṣe gbà òṣò ṣe fún kù yóò padà pààyàn náà níta nìyẹn fẹ́ẹ́ fi jọ bàbá ńlá wa tó bí wa ń kọ́ ìyá ńlá wa àwọn dà Adam àti Awao Adam and Eve níbo làwọn wà lénìí ẹ̀yin èèyàn wa à ń bọ̀ wá ná a bọ̀ sí orí ẹlẹ́ẹ̀kẹrin à a sì fi àwọn a sì fi àwọn ọ̀rọ̀ míì a fi ṣàpèjúwe lẹ́yìn náà máa gbọ́ wa à ń bọ̀ wá láàrin kílẹ̀ tọ́lá ọ̀hún dá wa ẹ̀rù bá mọ̀lúkẹ́ ọmọ ni wọ́n jọ bí wà àti ọdún ó bá sí mọ́ ó dáre ta ló ń dàgbà ẹ̀rù ìfẹ́ ọ̀dọ́ ọpọlọ tọ́lá ọ̀hún fún ẹ ọ̀pọ̀ èèyàn fà máa lé ń fún ọ̀pọ̀ wípé lọ́run fún ẹ ọ̀pọ̀ èèyàn fà máa lé ń fún ọmọ yẹn sáàkà rúbù ìlà fún ìhàlì bá dì ìwọ ni kò ṣàkíyèsí pé ó lẹ́kùn gidi ọ̀pọ̀ lọ́run fún ẹ lẹ́yìn tí wọ́n ti kọ́ sọ́ọ́ rí ìwọ ni kò lọ́run ṣe bẹ́ẹ̀ tí ó kù lẹ́kùn kankan. àkíyèsí lórí ìyẹn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣàbẹ̀yìn àkíyèsí òbíkì ẹ̀sìn tó bá sábẹ́ yìí yẹ ká ṣàkíyèsí àwọn ọmọ àwọn ọmọ ronú bílẹ̀ ọ̀nà àwọn ọmọ ẹja ọgbà ọmọ ṣẹ́gun wa kékeré ọ̀dàdà ọmọ tí ó dàgbà sí lọ́ọ̀yà ó ti kékeré ẹjọ́ bí màjèsè parí ìjà nínú ọ̀nà ìyàdájọ́ ajayi náà ń sẹ́gbẹ́ ńlá èyí tọ́lá ọba wí ọ̀nà méjì ló là kalẹ̀ ó dọwọ́ àwa òbí ọmọ. ẹ̀rọ kan náà ń fún wa ní ẹbí kálukú. wáyé ọmọ ní bàkan yóò sọ tó yàn wáyé iṣẹ́ tí ó ṣe tí ó fi gé nìyẹn ṣe bíbẹ̀ ni ti wáyé kẹsẹkayọ bá màmá ìwòye òbí ṣe kọ́kọ́ ẹjá wo bá àmọ ṣe ń dàgbà pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé mo ti rá ọmọ kékeré pa àpòpọ̀ ìtumọ̀ ọ̀pẹ lójú kọ́lé yàrá àjà mẹ́ta kò sí ẹ bá ṣàkíyèsí síbẹ̀ ní àkókò kò sẹ́ni tọ́nà ń ṣẹ̀dá tí ó fún lẹ́kùn kankan ẹ̀kọ́ tó náà mú fún wa ní ọkọ̀ wa ń ṣàwárí rẹ̀ kò sẹ́ni tọ́nà ń ṣẹ̀dá tí fún lẹ́kùn kankan tó bàbá wa ta nímọ̀lá àwọn ni wọ́n àwọn ni wọ́n orin wọn lè ń gbọ́ yìí hmm. wọ́n ní ẹ̀bùn tọ́lọ́run fún oníkálukú ni kí oníkálukú ni kí oníkálukú ó ṣàwárí kò sẹ́ni tọ́lọ́run ṣẹ̀dá tí ò fún lẹ́bùn kankan ìlà àtùbà lòyìnbó sọ pé you have to discover yourself you must discover yourself whenever you discover yourself so you know how to make it in your life tí yóò bá discover ara rẹ̀ tí ò discover ara rẹ̀ kò ní mọ̀ ṣe méèkì ẹ̀ láyè wọ́n ní ẹ̀bùn tọ́lọ́run fún oníkálukú ní kálukú ó ṣàwárí kò sẹ́ni tọ́lọ́run ṣẹ̀dá tí ò fún lẹ́bùn títì látòrí ọmọ kékeré káṣà kékeré ó ṣàkíyèsí ẹlẹ́yìn tá à ń kà lọ yìí èyí tó kà tí mo fẹ́ sọ nísìnyí ó jọmọ́ nǹkan bàbá wa fi kọ́ ni tó fà á tí mo fi lọ náà ní wọn nìyẹn ọ̀nà àtànímọ̀lá hmm. ẹ wá wọ ẹ̀yin jẹ̀mọ́ liqada'i Allah la radda liqada'i Allah kò sẹ́ni tó lè dá kádàrá ọlọ́run padà nítorí wọn bá sọ pé nǹkan báyìí mo fẹ́ kó ṣẹlẹ̀ ẹni tó lè yí padà ò sí tẹ́lẹ̀ bá dọ́gbọ́n sí títí tí yóò yíwọ́ bó dọ́gbọ́n sí títí títí tí èèwà ṣọ́ra yìí lè yá wèrè bó dọ́gbọ́n sí títí títí tí ó lè lídì sí mo dọ́gba sí títí tí bá ó lè ní ìsìn ìgbà tí ó gbà lórúkọ jẹ́ síbẹ̀síbẹ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ yìí o tó náà bá ní wàá ṣẹ́ títí wa dàdá kò ní ṣẹ́ tọ́ náà múra wa máa lọ́lá ìjẹ́ yìí ti rí kó jẹ́ pé dàdá kan ṣẹ́ tọ́ náà bá rí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ká ní ọlọ́run máa ń rẹ́rìn ni ọlọ́run máa ń rẹ́rìn ọlọ́run sì máa ń fàwọn kan ṣe yẹ̀yẹ́ àmọ́ àgbọ̀ bọ́lọ́run ṣe ń rẹ́rìn ni wọ́n láwọn òun ọlọ́run máa fi ṣe yẹ̀yẹ́ aláhàpẹ́ láàárọ̀ dàlí kọ̀dọ̀ ìlà ẹni tó lè dá ìdájọ́ ọlọ́run padà sí ọlọ́run ló fẹ́ kẹ́ ìlú fẹ́ fún lówó kò sẹ́ni tó lè sọ pé kò wọ́n fún lówó láyé kódà bó dìde láti inú abúlé tí ó bá jẹyàn láyé yóò jẹyàn lóòótọ́ kẹyàn lóbi láyé kó ní ìyá kó ní bàbá ó ṣe pàtàkì púpọ̀ nítorí pé òbí bàbá àti ìyá òbí ń ṣe pàtàkì wọ́n ń ṣe wọ́n nípa tí wọ́n púpọ̀ ní ìgbésí ayé ọmọ àmọ́ o èèyàn wá ní ìyàwó lóbìnrin gbogbo ẹ̀ láyé gbogbo tọ́mọ̀ bá lè yóò jẹ yóò jẹ bó o sì ní ìyá tó ò ní bàbá tọ́nà bá ní ìrú jẹ oúnjẹ tọ́nà ó padà wá ṣe títí wa láàárọ̀ dọ̀lẹ́ kàdà ìlà tọ́nà bá lè yóò dé láyé ah! tọ́nà bá ń rẹ́rìn ọlọ́run ní bá fi àwọn èèyàn méjì kan ṣe ẹ̀yẹ tẹ́lá máa gbọ́ ẹ̀rín mi wọ́n ní ta ni ọlọ́run ní ẹni tó jẹ́ pé èmi ní mi ọlọ́run fẹ́ mo fẹ́ ṣe nǹkan ó ní kò ní ṣe ṣe fún àyù rẹ̀ ìdìbò ìtaniọ́ ọlọ́run mo fẹ́ ṣe nǹkan ni wọ́n ṣe jẹ́ ẹ̀rí ànábì Musa ìdájọ́ ọlọ́run ṣe sáfù alàhárìbù ní kọjọ ìlà ìlà yìí kí you can never escape from destiny o lè ever escape níbi ìdájọ́ ọlọ́run tọ́lọ́run bá ti sọ pé òun fẹ́ dá òun fẹ́ dá ìlẹ́jọ́ láàárọ̀ dọ̀ ní kọjọ ìlà ìdájọ́ ọlọ́run ní yóò ṣe ẹni ṣe ò sí ní tí ṣe ṣe nǹkan ẹnìkan wá ní kò ọlọ́run èmi mọ ìfowó ní arábàyè màá kàn máa fi ṣe èyẹ ni yìí máa fi rẹ́rìn tí ó fẹ́ ó kọ tèmi ọlọ́run náà ni ó ṣe kí wọ́n fún ìdájọ́ ọlọ́run ah, eléyìí tó nínú ẹlẹ́ẹ̀ka nǹkan márùn-ún là ń kà ẹlẹ́ẹ̀kẹrin yìí ó ní ọlọ́run bá fa àwọn ẹlòmíì ṣe ẹ̀yẹ ẹ̀yẹ la wà wà lórí ètò the wisdom program ètò láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò and tv both home and abroad òun hmm. là ń gbọ́ yìí ẹ má gbàgbé ìkéde àti ìpolówó ọjà yín ó ṣe pàtàkì lórí ètò gbogbo nọ́mbà tẹlẹpẹ wá sílẹ̀ ń wò lẹ́yìn mi tàbí ìtẹlẹpẹ ní alfa isiaq alihikma tẹlẹpẹ mí náà sí. Ah, ọlọ́run ní èmi ní nǹkan.